ẹ jẹ́ ká lọ o Àlàdé tún ti gbáradì o ẹ̀yà wá wòran o. ah kílẹ̀ yìí ah ó fẹ́ tó tó wọlé ah àwọn tó bá mi àwọn tó bá mi lọ àwọn káàbù náà bá a dá pẹ̀lú àwọn òògùn ajẹ́gbọ́n àwọn káàbù náà bá a dá ah bùkábù rẹ̀ bàá dà. àdèkọ́bù bùkábù rẹ̀ bàá dé jẹ̀yọ́. ìlọ sí ọ. ẹ wo àwọn fẹ́ẹ́ fi mi lọ́wọ́. èlò wọ́n ìgbà mi ń sọ̀rọ̀ owó ẹgbẹ́ tó wa ni. oko ẹ oko wu ẹgbẹ́. Ah. dáàbì mo sọ fún yín pé mọ́pẹ́ méje ń párù kẹ́. alákọ̀ọ́dún owó máa jí. àwọn fẹ́ẹ́ mi lọ́wọ́. àrùkẹ́ àrùkẹ́ ah. oh. wọ́n yọ ọkọ̀ ló kó lówó. Ah. ọ̀rẹ́ mi máa yẹ mi yẹ ọmọ ìlú okó lówó ẹgbẹ́. kí n pọ̀rẹ̀ kí n pọ̀rẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe gbẹ́gbẹ́ nígbà ìgbẹ́ ọmọ wa nù. ààrẹ gbẹ́sì kò fún mi ọ̀tún ní mo yẹ gbẹ́ yẹ gbẹ́rẹ́ gbàdà mo mú pa kìyàwó mo ti à ń bọ̀ gbẹ́gbẹ́rẹ́ àrùkẹ́ ó ní nàìjíríà fún ọfọ́ kàmì lẹ́yìn ah, ara fún mi mo tún péjẹ ọba tó bọ̀ bí yìí. lápò ah, rẹ̀ mo bá sáré kó kí náà ah. mo kó bí yìí. Ah. àní ọmọ tó kọ́ ẹ̀kọ́ rẹ̀ ṣò ní. mo kọ́ ojú ní lọ́wọ́ ẹ̀kọ́ rẹ̀ rà yìí pé ọmọ mi tọ́kọ̀ rẹ̀ rà yìí ọkàn mi ní kí n tó lè tọ́ mi ẹ̀ ah. kí n tó yẹ owó. mo tún kó kí nílẹ̀ bó ṣe sọ̀rọ̀ mo ń tọ́lọ́ ọkọ̀ rẹ̀. wọ́n ní bá sọ fún mi mo mo kó síbi yìí. mo tún pa <laughs> nǹkan kan sọkọ rẹ ni yóò sọkọ rẹ àwọn ojú ojú wa. I don't want peace. Yeah. I want problems always. Ah. ah òtúrówó ẹgbẹ́ tàn wá àpòlókówó ẹgbẹ́ sí. ọwọ́ ìyá òkè mo fẹ́ bàbá tó nìyí. ẹ má lọkọ rẹ gbádùn. bàbá àgbè fọ́ ẹ ń ṣe ti wò rí ni. sáré pé wèrè yánu eléṣe. ó tiẹ̀ gbé bẹ̀ ni. ọpọlọ rẹ sì ti yòrò. ó yányán. kódà transform orí rẹ ti blow tó. gbáwù. ìwọ rẹ sọ wa dẹ̀ ló owó ẹgbẹ́ ń dà. owó gidi ni sọ ti yé. owó náà rèé fúnkẹ́. abẹ́ ẹ̀ wá gbà mí. ẹ̀yin náà gbélé kí o gbà tó bá mi. owó ò ní bá mi. ọ̀daràn owó ń da. owó ò ní bá mi. mo gbé bàbá àwa wọkọ rẹ tí ẹ ṣe pé o ti sọ́wọ́ rí. tí ẹ ti ta. ọ̀tà pọ̀ owó ẹgbẹ́ náà rè. owó ẹgbẹ́ náà rè. owó ẹgbẹ́ náà rè níbi kó báyìí àti dúpẹ́ náà ti ṣeun. ìgúgúrú tí n bá gbádùn rẹ nìyí ó yọ ń tẹ̀wọ́ bàbá yìí. ẹni tá ti àkóso ìlú nìkan bẹ ilé dàbí àwọn. gbádùn bàbá kan mú bí n bá ń sọ fún yín pé àdánwò èèyàn lọ́jọ́ fúnra ayé rẹ̀ bó ṣe wà yìí bó ṣe ń jẹbi fẹ́ mọ́ náà lẹ́ẹ̀mí ni mo mọ̀ ọ́ ìtẹ́mi ẹ̀ wà sọ fún un sórí bó ṣe lè mọ̀ wọnú ilé wa mọ̀ wọnú ilé wa ó lóúnjẹ kan tó gbẹnu ilé kó tún wá mọ̀ gbọ́ ètò lọ́jọ́rí báyìí tí wọ́n fún ọgbà. ìgbà tó wọ́n wọ́n àtọ̀. fọ́ fẹ́dà fọ́ tó bá wọ́n léyìí. má jẹ́ ọwọ́ rẹ̀ gbàdọ́ fún wọn. wọ́n ti di dandan kó kó rí ibú rẹ̀. ẹ yóò dúró bá wọ́n wọlé ìwà mọ́. ẹ ẹ bí àgbàgbé wọlé ẹ lọ́sẹ̀ wọlé ẹ ẹ lọ́sẹ̀ tó. Facebook page wa o aráyé ẹ̀gbọ́n Gentle Giant Afriwood Stars inshallah